شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة سوف يقوم الله على سبحانه لي تصوف في عنوة ويقوم بها بعد عسل كوى إليه إليه بيسي وجد حيثان إنه أصول الحجة إذا ما دون في أظام مانا دون في الحجة دون في جراحة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يا ما بنود التوابع التي بدعوة الناسبين بيهجو ونقرأ أبائي فضل الله ومن شاء الله nínú tí àwọn ajánu bayan al-ilm wa fadlihi láti máa tẹ̀síwájú ní ẹnu ọ̀nà باب كيفية الرتبة في أخذ العين بولي èèyàn ti máa dàgbà sókè níbi gbígbà mímọ́ èèyàn lè tẹ̀ lọ́lé tó kẹ́ ní ìdílé kéw ìjọ kan náà ni mo fi ráyè ní ẹ̀kọ́ mi gbogbo kéw lónìí òní nìkan náà ni ẹ tètè wá pọ́n dẹ́ máa pọ́ lẹ́ ọ̀ òní nìkan mo ráyè ní rúbà ìyẹn ni pé ipò wo ni bóòlù á sì máa gbégbé iṣẹ́ nípa afẹ́gbà yìí ẹ̀rí eléyìí fi àkọ́kọ́ náà mú òun náà ni ọ̀rọ̀ tí làkàtí ìbò ìbàgídàdì ìbàkìmọ̀fọ́lọ́ wọn gbé jáde sọ nínú ìjà mẹ́rin. قال يونس بن يزيد قال لابن شهاب قال ابن شهاب يصاف من بيت يا يونس لا تقدر العلم فإن العلم أودية وأجوى وأجوى أخذت فيه وما بك قبل أن تبلغه ولا تدخله مع الأيام والأيام ولا تأخذ العلم جملة فإنما رام أقدر جملة زاد عنه جملة ولكن ولكن الشيء قال الشيء مع الليالي والأيام. قال ابن جهاد صاحب من وفاي لا تكابر العلم يعني ما بيا بلا ما ما قال بيني má jẹ mọtò ọkọ lẹ́ẹ̀kan náà pọ̀ jù fàyínà lè ilmà àwòdìyà nítorí pé jámù wáàdì ni wọn náà ń pè ní àwòdìyà ìmọ̀ ọ̀gùn la lè pè fa ayuha akọsa fihi kọsọ àdìgá èyí tó ọba ti mú bẹ yẹn ni pé kọ́tọ̀ àdìka kọ́bùlà àǹtẹ̀ bùlọ́gọ̀ afẹ́ jago lọ́dọ̀ rẹ̀ kótó di kó débi èyí tí ogún yẹn pé bàbá sọ pé kó tún sí mi mọ́ òkè wọn fẹ́ jago lọ́dọ̀ rẹ̀ mọ̀láàkì kóòtù hùmọ́ àyà ṣùgbọ́n náà tó lè gbà bí yọ tí òfin ní jágbé ọba fi ń kọ́ lọ́wọ́ àwọn èyí tó kọ́ òun ó ti lọ <laughs> ọba fi ń kọ́ lọ́wọ́ àwọn èyí tó kọ́ òun ó ti lọ àwọn onífẹ́ kó dùgbò máa lè àyíyá mi wọ́n láyà lè máa mú ìmọ̀ pẹ̀lú ọwọ́ àwọn ọjọ́ kù kó fi pé ìtọ́ ọkọ̀ lójúmọmọ èyí tó tún kọ́ ní láyà lè pé ó tún fi yẹn sásálẹ̀ àbílẹ̀ sùn wọn lọ sí àkọọ́dẹ̀lẹ̀ àìlùmọ̀ jùmùlá mẹ́ẹ̀mú mọ́lẹ̀ kan náà onílò ní jẹ́ síra àti káfẹ́ yẹn kan torí fa iná mu rọ́mọ akọ̀ọ́bá wo jùmílá tọ́lẹ̀ tó bá gbèrò àti kémọ̀ tẹ́lẹ̀ kan náà záhùbà ánìkò jùmílá lójijì náà ní ìmọ̀ ni máa kó wọn láti ní ṣẹ́yìnkù bàdá ṣẹ́yìnkù àmìyàn máa mú díẹ̀ díẹ̀ ni wọn àlàyé wọn lè ajá mi pẹ̀lú àwọn òru àtàwọn ọ̀sán tó ìkànnìyàn nínú ọ̀rọ̀ mi ìpín ọjọ́ tí ò ní di kí asúnrì fi ṣẹ̀ mọ́ òun náà ni asáàrù sọ́tẹ̀lé yẹn ọ̀rọ̀ mi ìpín àásùnmù òun náà ni èyí tó látọ̀dọ̀ Ahmed ibn Zayd wọ́n ní paul. كان الذكري يحدث ثم قال ثم يقول هاتوا من أشعاركم هاتوا من أحاديثكم فإن الأذن مجادا والنصر حمده wọ́n ní Hamad bin Zayd wọ́n ní alimami Zuhri rahimahullah imam wí hadithi fún yóò máa sọ wáyé pé hàtú mi ní aṣááríkù ẹ mú wá nínú àwọn orin yẹn ní pé kìí ṣe gbogbo orin bẹ́ẹ̀ mọ́ ní ẹ̀ka ọ́. هذه موانا وأحاديثي فإن الأذن مجاجة nítorí pé ọ̀dùn ní etí tẹmọ dàbí kéèyàn máa po omi lẹ́nu kéèyàn máa po fún omi kùsùkù báyìí oníbi ti ṣe rí nìyẹn wọn náà fa hàmùdọ ẹmí wá nìyí ìwọ́n tó wù dàbí iyọ̀ tí máa ń mú lẹ́nu ìtumọ̀ rẹ̀ ni pé kèé ṣe ohun táwọn lè gbà lẹ́ẹ̀kan náà díẹ̀díẹ̀ òwe tọ́dọ́gbọ́n fi pa nìyẹn. wọ́n ní aláàtúmọ̀ yìí sọ pé ó ní wà fẹ́ẹ̀tù bìlẹ̀ ẹ̀yìn. ó ní mo dé di mọ̀ ọ̀kàṣàtú bìlìmìlì kí ni tuma kásù mo ní pé mo kó mo kó nǹkan jọ ìyẹn pé mo kó jọ bìlmìlì pẹ̀lú bí ṣe ń dùn mọ́ mi yẹn bẹ́ẹ̀ bó ṣe lọ kó jọ. wọ́n á sọ pé wọ́n ní wọ́n tún sọ̀rọ̀ mí pé mọ̀ ń rọ́kọ̀ wájú uhu rọ́kọ̀ ìlú ẹni tójú rẹ̀ bá ṣe kí ni tọ́ bá wà lọ kí kí ni tuma rọ́kọ̀ ẹ sọ àti tí ó ti bá ọ̀rẹ́bí tójú ẹ̀ bá wẹ ìmọ̀ rẹ̀ ní ọ̀wẹ̀ tó fi hàn fún mi náà máa kọ díẹ̀ díẹ̀ ojú gbogbo yẹn ti wẹ̀ ó tún wá tú ó tún tú èyí tá a kà lẹ́ẹ̀kan ó tún tún wí èké muhammadu bin ishaq ọlọ́wọ́ sọ̀tọ̀ ìmáàmù sórí ike al-udhnu majjaja wọ́n ní sẹ́yìn rí etí bí kéèyàn máa kó fomi lẹ́nu ẹ̀mí gan wá ní hamdọ̀ nǹkan tó dàbí iyọ̀ ni fa àfihàn fi bá àmì máa yà kéfù àlẹ́ náà ọ̀gá fi kọ̀wé ewu tí ọba fúyẹ́ fún wa ní kẹ́ gbé fún wa ẹ má kó kí ó dágbára wò ní káwá nínú àwọn àṣàrò mi látọ̀dọ̀ nàìjíríà bùnú sẹ̀rí ó ní àlè ìrọ̀jì ọlọ́ọ̀tàlẹ́ àná òun náà sọ báyìí pé. ọ̀dìmọ̀ àdì ilé kulúùbù wàtúlùbù lára bọ̀rọ̀ ìfọ̀lẹ́ṣìkìmà fàìnì tàmọ́lù kàmá tàmọ́lù àbẹ̀dà. tọ́ ọ ní àjìmù hàdìhìl kulúùbù. ẹkú ọkàn yìí jọ. wàtúlùbù láha tọrọ àwọn èyí tó dùn ní ọgbọ́n ni kẹ́ máa fún ẹ̀mí yín gbọ́. fa iná ha torí ọkàn máa ń kó lòlẹ̀ bí ṣe máa ń ara ẹ ti dìgbì dìrú ìgbà ọ̀yà wọ́n ní apá kan wọ́n máa ń sọ báyìí pé irú yìí tá a wí lókè yẹn náà ni àníjà fèrè fìjà Abu Umar wọ́n ní làkọ́dé ahsana Abul Atahiya àyìnsìn ẹ̀kọ́ wọ́n ní Abul Atahiya ó ti wí ọ̀rọ̀ yìí dáadáa nígbà tí ń sọ irú ìtumọ̀ ó díẹ̀ díẹ̀ yìí láàyò ìdáká إلا كان كل من حال إلى حال لا تلعبن بك الدنيا وأن تتعب ما شئت من حيث وأعمال إلا تنقل من حال إلى حال لا تذهبن بك الدنيا وأنت ترى ó ní láyé òsìléhu nẹ́wùsà kò lè tún ẹ̀mí èèyàn ṣe ìdáká nẹ́bí mọ̀sá ọ̀rọ̀ kẹta kò lè tẹ́mi ṣe tọ́ba já sí wípé ẹ̀mí sì jẹ́ mọ̀sá ọ̀rọ̀ fà ìwọ̀n tá a máa ń yí tó lè tún ẹ̀mí ṣe ilà tánà kúlà àfi ìgbésẹ̀ min hali ila hali ìyẹn máa ń fún yàn díẹ̀ díẹ̀ lóbi já sí pé ẹ̀sìn gẹ́gẹ́ alára fi kádàrú ṣùgbọ́n tá a máa sọ pé ó kan náà ẹni tó fẹ́ wẹ̀ sí ọ́pẹ́ ni òye àdìsí tí ó yí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfàdùn àdìsí gbogbo nǹkan náà nìyẹn gbogbo súnà náà nìyẹn lè ṣe tán ẹ bá ti kírun ọ̀rẹ́ yẹn ọ̀rọ̀ ti parí jẹ́ kí ló dé wọn à nígbà nẹ́bí sọlọ́lọ́ àtàlà ń sọ fẹ́ nìkan dáadáa nìyẹn béèrè yìí pé àrọ àyíká lọ́ọ̀rí ni ìdásọ̀ lẹ́yìn tó lọ́ọ́ tó bá tọ́ba ti kí ọ̀rẹ́ yẹn pọ́n kí ló tó lóun ṣe à ẹ ti yára jù wọn ni mo sì gba àwọn Ramadan mo sì mẹtọ lẹtọ wà haram tó haram mo dẹ mẹwọ léwọ mi gbọ́ gbọ́ sẹ́yìn wí ẹ̀ hádìsì hádìsì mọ̀lẹ́ màá ti ṣe wá sí nígboro bá ní àbáyé náà wọ́n sì nàrùbá yín ní hadith àtẹwàwíyà èyí ń bọ̀ wá èyí mo tọ́ yẹ kẹ́ wí nìyí lọ́wọ́ sàdá àti ìmọ̀ akẹ́kọ̀ọ́ wa sáré kọ́ àkẹ́kọ̀ọ́ àwọn olówó àríwá tí wọ́n bá wà nǹkan gidi dáhùn afáwọn yẹn ẹ̀rọ bíi ti kàdébì nìdélẹ̀ báyìí yóò gba ẹ̀kú tó tóbi àfẹsìkẹ́ lómi máa lọ gbẹ̀rẹ̀ lé yàtọ̀ bá dìgbà nìyí. <laughs> wọ́n lé orí ní ìgbà tí wọ́n bá gbé ọ̀rẹ́ yẹn tí wọ́n sì gba àwọn Ramadan fàhálàtù halal wọ́n bẹ̀ tọ́lẹ̀tọ̀ wàhárọ́mtù haram mo mè wọlé wọ̀ wọ́n làmú àzùdá aláàbẹ̀lì kẹsẹ̀ ẹ̀ mi wàá fi kankan lé sí àádì kọlọ jẹ́nà ṣé màá wà lè jẹ́nà ìdíjà náà ní mẹ́nà wàá wọ̀. lẹ́yìn kí wọ́n lọ wo sáré ẹni ẹsẹ̀ gba islam kò pẹ́ lójú tí ọlọ́run sọlọ́ máa sọlá ń bá rọ́ gbogbo ẹ̀dá lẹ̀ fún bẹ́ẹ̀ náà ló ti máa họ ìjàwọn ọmọ kó lé báyìí sọ̀rọ̀ lómii ti lọ bí wọ́n ti ń pàtẹ́wọ́ ǹgbọ́n ti ní kó wò lè sẹ́gbèsè ijó ni o àti pé tóun bá dẹ̀ fẹ́ jó ṣùgbọ́n òun lè gbé kásẹ́ẹ̀tì oníbèrè sínú ilé fúnra òun tí ọ̀sẹ̀ níbi kóun rẹ̀ ṣe wàhálà lọ bìkan orí àtẹ tó wọn ó tó dáadáa mẹ́wàá mẹ́ ṣé irú ẹni yẹn lẹ́la sọ fún pé gbọ́ ìlú mẹ́tàdínlógún lẹ́yìn náà àwọn ọ̀nà wá fílù à yóò ní à ẹlòmí ò lè bẹ̀rẹ̀ <laughs> ẹ̀yin ò lè bẹ̀rẹ̀ tolu yẹ pé ẹ̀sìn gan fi tàdá rò ìṣesí ẹ̀mí nìyẹn pé pé kò lè tẹ́mi ṣe ìdáàkà náà ti mú sọ̀rọ̀ ọ̀tà jù nígbà tẹ́mi bá já sí pé òun tá a lè yí ni òun tó lè ṣàtúnṣe rẹ̀ tá a bá fẹ́ kó yípo ilà tánà kúlà àyàfi kọ́ máa gbéṣẹ́ min hàlẹ́ láti bí ìṣesí kan ìlà hàlẹ́ láti bí ìṣesí kan. gbàtọ́ ti kọ́ lẹ́yìn ẹ̀sán kí ẹ̀ wá sọ fún bẹ́ẹ̀ sí láti mẹ́ o nígbà tí ẹ̀ bá lè kẹ́ra sáà méjìlá lẹ́yìn ọ̀rẹ́ wọ́n wá sọ lára ti bẹ́ẹ̀ torí ìdílé wọn kọ fún tọ̀ lálùjẹ ìdílé kan àdìrákà méjì ṣáájú àtúbà mẹ́rin ṣáájú àyílà méjì lẹ́yìn àyílà méjì lẹ́yìn mọ́gárì méjì lẹ́yìn ṣáà ẹ̀rí pẹ́mìlẹ̀ ọ̀fà mọ́. lóṣù yẹn ọdún sọ̀rọ̀ ládàtọ̀ wà bíi kéèyàn tó ṣe kìyàmù láì sọ̀rọ̀ òní máa ń sọ̀rọ̀ yìí ṣe dáàbò sọ̀lẹ̀ sí ìnà ni àwọn ẹni ire ń táwọn dúnrín mọ́ nìyẹn àbí èèyàn fẹ́ jẹ́ ni ire ni á lóun fẹ́ jẹ́ bẹ́ẹ̀ gbàdídì rán ọlọ́run lẹ́nu tí yẹn bá bá tún kírun yẹn èèyàn máa nílé ìdẹ́sẹ̀ sílẹ̀ bá mọ̀ àrùn yẹn sì máa jí pépé ẹ́ ọlọ́run bá tẹ̀sùn máa fi pa ẹ̀sìn yẹn rẹ́ á adúrú tó wà ń bẹ̀ nìyẹn yóò lè gbà síbẹ̀ nìyẹn ṣùgbọ́n nílò ní jẹ́ onílẹ̀ lọ́gbà ẹ̀ sáà ń gbọ́ ọ fẹ́fí là ń bẹ̀ ọ wàá tún máa jí lóru tó bá ti di bí fọ́ ẹ́ òkèlè ó máa ń là adájọ́ wọn lọ parí iṣẹ́ òkèlè lánàá bá parí ẹ̀sán wọn tó yóò ṣe kú ní ẹ̀kọ́ tó dìgbà rẹ̀. sọ̀rọ̀ mi pé ẹ̀mí mi kò lè tó ṣe ìdáká lè ti mo sọ fún ọ̀kàtà. nígbà tó já sí pé ẹ̀mí yẹn nìyí mo sọ̀rọ̀ fa ewu tá a fẹ́ máa yí ni díẹ̀díẹ̀ ńlá tádà kúlà àyàfi ìgbésẹ̀ tàbí kúló bíi ń tó lè tún ṣe nìyẹn tí yẹn bá kú díẹ̀ díẹ̀ díẹ̀ láti ṣe síta bá ọ̀sẹ̀ síta làtẹ̀lé àbànàbì ká dùnìyàwó àǹtàtàrọ̀ má jẹ́ ayé òfin ọ̀ṣẹ̀rẹ̀ kọ́má sọ̀rọ̀ ìdìbò bíi ayé wà àǹtàtàrọ̀ ọmọ ṣì ìjà tó o dẹ̀ rí ohun tó wù ẹ́ mìíràn ìbárí ohun tó lè járe wọn yẹn nu ayé àmùsálì àtọ̀wé ètè gbá yẹn mú kọ́ máa fi lògbèsè ayé rẹ lọ. ìgbọ́n kí wàá lọ ra wọlé kíní kẹtọ́ ní agbára rẹ ò lè ká ló lọ lọ́ọ̀kọ́. yẹn òun náà ra lọ́ọ̀kùn. هنا وآثار مين عمارة بن عكازية هنا القاسم بن محمد إذا أثروا عليه من المسائل ولدي وما في الدنيا ومسائل تبقى كده وجاوزة قال إن إن الحديث العربي وحديث الناس نصيبا من الحديث فلا تكثروا علينا من هذا tọ́ fún táwọn ọ̀sọ̀rọ̀ já ẹsẹ̀ rọ́ọ̀jù mi jọ ń bẹ fún hadith al-arab ọ̀rọ̀ lárúbáwá àti tàwọn èèyàn nasiba min hadith tó níbi tá a lè gbé kọ̀ọ̀kan sí. fala tukthiru alayna min hadha. ẹ má jẹ lé yẹn pọ̀ fún ẹ má jẹ ọ lé wa lórí ẹ má má jẹ àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ ẹ já máa mú díẹ̀ ẹnì pé gbogbo àwọn àlàyé náà sọ ilé ìsìn lẹ́yìn tá bá rí lábá dá a tún gbóbi táwọn èdè ilẹ̀ Yorùbá wa á tún ẹ má jẹ ọ ẹ já máa mú díẹ̀ nínú àwọn àṣàrò rí akéèl àdìmìlì wọn ni ẹni ọ̀sán báyìí pé káàdì ọ̀rọ̀ yìí ní máa ń sọ pé rọ́ọ̀wé ẹ̀hán. ẹ máa fún ẹ̀mí ní ìsinmi díẹ̀ díẹ̀. àdéhùn oníyàn lè dàrú. màá ha gbogbo fẹ́ jọ gọ́ọ̀rù yìí lónìí ẹ yóò sì yá wèrè. mi ní sùn ni. irú ẹsẹ̀ lẹ́yìn tí wọ́n ti bá ń jọ lógún sáwọn yẹn la nígbà tó a fi àdíjà ní àhẹ́kímọ́. wọ́n fẹ́ wí ní ìdánwò àwọn ará mọ̀dínà kí fi lè fún mílíọ̀nù báńkà báńkà fa ó lè bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni oṣù rí o bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni wọ́n fẹ́ darú kí á bọ̀ ẹ fẹ́ mi nísìnyí kódà kẹ̀kẹ́ lè má ṣe é tó ni pé ó ti lu ọpọlọ yẹn ju bó ṣe ẹkọ lò lọ. wọ́n lè yí dá máa ń kìlọ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn oníṣùkú ilé ọmọkùnrin sí pé ẹkú wà ní yóò máa ṣeré. ẹ̀wà níjẹ́ kọ́ mọ́ kó sùúrù tó fi dàgbọ́ mẹ́ta ọ̀sẹ̀ kí lọ́pọ̀ látàárọ̀ ó sunkún látàárọ̀ kọjáre ẹ̀dá kò wá ni wọ́n tó da o òun ni òjé kí làákàyà àwọn ọmọ òun ni òun mú mọ mọ́ àti lálà tí wọ́n jù ọmọ tí ti jí ní tó fàì kódà ọ̀gá náà ọmọ ya tí ọmọ ọmọ wa ní ìsáàlì tí wọn bá ti ní yọ̀ǹda ọmọ òun ní tòótù àbí wọn ta jọ méjì lọmọ òun òbí ni máa wá mọ òbí máa wá sùkú kí ló dé àwọn yẹn nídìí oorun náà yóò bá yé àwọn ọmọdé náà sínú wọn ti sàwọn àtìbá lásìkò nìyẹn torí ọ̀pọ̀lọpọ̀ wá fi gbé àwọn sọ pé lọ́sàmọ́ ni ìjọba ti gbé fifteen kó ti wí ní wáyé fifteen ni wọ́n wà tí wọ́n fi wí ní wáyé. wọ́n dẹ̀ sọ fún wọn náà torí làákàyè lọ pa kẹ̀kẹ́ mọ́. sotori bẹ rọwẹ olukuluba ẹ fún àwọn ẹ̀mí nísìmí sáà wọ sáà wákàtí sí wákàtí gbàdí wàhálà láti ẹ̀fẹ́ kan bẹ́ẹ̀. gbàdé ó sì fara kalẹ̀ ó lè yẹn ní ìdílé yẹn rẹ́rìn àlàáfíà wà mẹ́. ìyẹn níbi kọ́kẹ́ wò sùn kọ́kẹ́ rìn mọ́ṣáájú ìta ó ti wọ́n padà di pé yọ padà rọ lẹ́sẹ̀ tó bá yá ẹni kí ló dé síra yìí náà là ń kà nítorí àwọn èèyàn à ọ wà tẹ̀mútù lẹ́yìn àjèlè yẹn ó kú torí bí wọn. nínú kú àwọn ọ̀rẹ́ lómi ọ̀sùnbọ́n máa ọ̀rọ̀ rahimahullah wọn bá ti dábàá wọn alájọrí wa làbá mi kú ń kásírà lórí kú mọ́ kú mọ́ mi ní kásírà lọ́wọ́. ọ̀bí àbó mọ́sájú ni alijahid àbó Usman alijahid wọ́n ní fíkà ó síra lówó lù pamọ́lẹ́ wàhálà yín náà ló ṣe síra lówó lù pamọ́lẹ́ rí àbó Usman aláì lówó lọ́wọ́ màmá yà rẹ̀ ta mọ́gà ọ̀pọ̀lọ rẹ̀ wá pé gà ṣùgbọ́n ní fíkà kéṣe fíkà ti súnà ọmọ kí wọ́n ti tẹ́lá tọ́pọ̀ gan kìtàbùl bùkálá kìtàbùl hẹ̀wá táwọn tẹ́lá tọ́pọ̀ gan àyẹ̀wò àyẹ̀ náà ti pa wálẹ̀ nìyẹn ọgbọ́n lágbọ́wọ́ á pọ̀ àmọ́ náà tí wọ́n bá rẹ́ nìkan ti ń ka sílá tí wọ́n ti ọbẹ̀ ti jáhìzù ni wọ́n wí ọkà sílá ti ti fa níbo lè gbóhùn ni wọ́n kọ́kọ́ dé mọ́tàrà òun náà ni wọ́n kẹ́yìn kó mẹ́ wọ́n yà fún kọ́kọ́rọ́ bí wọ́n máa sùn. yá ìwọ yìí kò nídìí ká gbọdẹ mọ́ wọ́n ní wọ́n máa sùn kọ́ máa dùn. ó gbà kí bàtà bá á tẹ̀lé ọgbó de ti pa náà ní tẹ́lẹ̀ ìwọ náà ló ń ti wá lóde wàá máa sì sí kiri tó máa sí nígbà tó bá tẹ ọlọ́run. aláìkò níyàwó kò bímọ ah, kánà òun náà wà nínú àwọn olùmọ̀ tí wọ́n jákun ẹ mọ̀ pé wọ́n pọ̀ gẹ̀ àlèmọ́mù tó bá rí mẹ́mẹ́ rahimahullah ibùdó jẹ́rí rí sọ̀rọ̀ kò bímọ wọ́n kàn ń pè ní àbújá afárò ni ìwọ náà máa ń gbọ́ tó ń pè ní àbújá afárò wọ́n jẹ́ kúlíà ní kìí ṣe gbogbo ọmọ tó bá bí wọ́n lè fi pìọ́ ọ̀gbẹ́ mi ò sì bímọ nínú yín wọ́n ń pè lábọ́ àdùlá kúlíà nìyẹn bẹ́ẹ̀ bímọ lónìí náà yìí tààtì máa ṣe lọ́dọ̀ wa ni ó lè pè lábùkínì kan tàbí wọ́n ń pẹ́ nìkan ní àbúrò náà lójú ayé àdẹ́bí sallallahu alaihi ọmọdé ni tí ń fi bèbí ṣeré ṣùgbọ́n kì í ṣe bèbí kan ló fi ṣe ọmọ ẹyẹ ní máa fi ń ṣeré nùkúrọ̀tù òun lẹyẹ kékeré rẹ ni nùgẹ́rù ẹyẹ kékeré yẹn ni ọmọ yẹn máa fi ń ṣeré gbogbo gbàdá ń sọ sálábà ti dọ́dọ̀ àwọn anet á bá ọmọ yẹn tí ọmọ àfi ṣeré kúníyà rẹ ni àbó fún mẹ́yìn òun lòdì sí ọlọ́run sọlọ wá sálábà ń bí nígbà tí ọ̀bẹ yẹn lọ́wọ́ rẹ̀ nígbà tó tún lọ يا أبا عمير ما فعل النبير أبو عمير كلا سيئة هي دا ويقول صلى الله عليه وسلم بارك الله ما كيكيك صلى الله عليه وسلم وطبعا علي جوكي بيو جوكي نوي علي جوكي بيو جوكي نوي àwọn òṣèlú jùkú lẹ́wàdì kókó òun ni ọjọ́ mọ̀ ní ìtòsí tó mọ́gé kò nígbà bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ àtàwọn tó ti dandan. pépé mọ́rálà dẹni ìgbà ọwụwa wọn wà tó ṣe pé wàá mu nímú ọmọ ìgbà ahụ tó máa di af ọmọ tó ti lálà ó ti di af ó ti wà ní sínú òmùrọ̀ ọ̀hà kan ó ti lé ní tẹ́lì ẹ̀wà torí ní ti pé òun náà níyàwó tó bá ti ọ pé láàrin òun àti bàbá ọjọ́ mélòó wà láàrin ọdún mọ́kànlá bàbá àtọmọ naam naam tòun náà tó ti lé lọ́dún mẹ́wàá yẹn nísìnyí òun náà ti bẹ̀rẹ̀ yẹ kẹjọ máa sọ̀rọ̀ òní máa gbẹjú mọ́ hàùhàù ìjọ lọ́wọ́ àwọn kí ló ṣe ẹyẹ kékeré ní ìsìn rí lọ́wọ́ ẹ̀ yá àbà ọ̀mẹ́ rẹ bàbá ọ̀mẹ́ ọ̀ ọ̀bí ẹgbẹ́ kú ní àyẹ òjìjọ ọba bímọ ládọ́ lè fi ọ́ ní àbúrú kìnìkan ọba àbá bímọ àlè fi ọ́ bẹ́ẹ̀ lóòótọ́ pé àwọn nílẹ̀ ìlànà ìlànà tani mo dákọ mo dákọ Ibn Jarir at-Tabari rahimahullahu ta'ala tí wọ́n ti tafsiri sẹ́ máa ń gbọ́ tafsiri at-Tabari òun ni tafsiri tó ṣe wí pé kọ̀ọ̀bẹ́ẹ̀ táyọ̀ òun tí wọ́n rà wá wíwáwí tí wọ́n rí àwọn rìwáyà sí òun ni tafsiri tó ń pọ̀ ní rìwáyà nínú àwọn tafsiri tí tọ́ bá fẹ́ di olùmọ̀dé ó tún kúrò dáadáa tí nínú àwọn ọ̀làmọ́ ìlà ọ̀gbẹ́m òun náà ní ìmùsùlùmí àrùn ìmọ̀kànwọ́ abúlé abbas sọmọ fún gbà wọn náà ní abúlé abbas sọmọ fún ti di nǹkan tí a mọ̀ lọ́dọ̀ àwọn sálàm wọ́n jẹ́ àbú wọn bá àmà lọ́mọ kódà lómi ń jẹ́ àbú tí èsè kọ ọmọ rẹ̀ bí àbú bá kiri lé kò bímọ kẹ́ẹ́ níjà bá kiri ó sì lè kọ àbú hamdu ọmọ kò bímọ kẹ́ẹ́ níjẹ́ bẹ́ẹ̀ ọmọ rẹ̀ tó bí òun ní dáníọ́ abdullahi ó sì di hafsọ ó yàtọ̀ sí hafsu nínú anas malik radiyallahu ta'ala anhu òbí mọ sí ní hamza wọn gbé ní abu hamza òbí rẹ kó fi kọ́mọ tó ọba bí wọn ó fi gbìọ kó ní àníyàn náà jíjẹ ni lórí ẹgbẹ ibùdó sẹmi rahimahullahu ta'ala wọn gbé ní abu abbas láì bímọ kẹkẹ sí abbas li'annahu kana min al-ulama'i al-uzzab nínú àwọn ulama'i al-uzzab òun náà ni ash sọ́ọ́kì tó tẹ̀síọ́ nílùú kẹṣà tó ṣe tẹ̀síọ́ tó ń pè ní kẹṣà káṣẹ̀ ní ìtìzáàlù ń bẹ lára àbá ní díẹ̀ bí kò wọ́n rí àárọ̀ ọlọ́run jọ gbígbà lọ́kẹ́ àmọ́ fún nínú tòmùmí ní wọlé ọ̀rọ̀ ọlọ́run ìbò ti wà lójẹ́ nẹ̀nà tó èèyàn sọ̀rọ̀ àfún ṣùgbọ́n nínú àwọn tẹ̀síọ́ ti yẹn lákàlá àkàgbádùn nípa àwọn tó ní í ṣe pẹ̀lú àtúrọ́rì bàlàdíyà wàlàhájì ànàwìyà síra rẹ̀ ni. ìyẹn sọ́ọ́ ibò tòmùmí ò nínú àwọn ọ̀làmọ́ ilẹ̀ ọ̀gbàm tani sínú alimọ́mù Nawawi rahimahullah àwọn náà ti ẹ̀ níyàwó débi gbé wọn bí wọn alimọ́mù Nawahi rahimahullah rahmatan wasi'a bẹ́ẹ̀ máa ń ka síra àwọn tó gbajúmọ̀ Riyadus Salihin wọ́n tún sọ àwọn ọ̀dọ́ yìí tọ́tọ́tọ́ yìí ni ọ̀kẹ́ náà ń gbé ní àlùmọ̀jìmọ̀ ìdí rẹ̀ lé ní twenty nípa tó ní ṣe pẹ̀lú àwọn ohun tó ní ṣe pẹ̀lú àwọn fíkì ìwọ̀n tọ́tọ́tọ́ yìí lè yí bẹ́ẹ̀ yìí máa ń sọ yẹn gbogbo ọjọ́ orí wọn ti fẹ́ ju bí bóyá ló pé forty five years torí kò láyé inú wọn náà ni yahid dàtọ̀ yìí ó ti wàhálà fáwọn èèyàn kan tó ní lábá yẹn pọ̀ gan mo wá lóun ní sọmọ gbára òun ní òsì òun ní òsì kì í ṣe kọ́kọ́rọ́ ọmọdé àárẹ̀ o kọ́kọ́rọ́ ọmọdé àbá ẹ̀mẹ́ lọ́wọ́ ẹ̀ òun ní òsì òun ní òsì àárẹ̀ ti kẹ́ ọwọ́ akásílà títí fá ọ̀rọ̀ pẹ́ láyé kó tó kú wọ́n padà ní sóògì ní wàhálà bí ọjọ́ wọn máa jáde káàkiri nígbà tí ó sì lọ ara lára rẹ̀ ti wú ni ẹgbẹ́ kan báyìí kúkú yányán ó tún ti jọ́ kẹ́gbẹ́ fóun orí àwọn tẹ́lá gàgà ló ní wọ́n tàn sọ́dún kìnìún báyìí kíyàn ti rí ba nìyẹn bó ti kú torí bẹ́ẹ̀ wọ́n fúnra rẹ̀ nísìnyí wọ́n ní ẹ̀ pòfẹ́sọ̀ náà wọ́n á jẹ́ pòfẹ́sọ̀ wọ́n ọlọ́kọ̀ọ̀kọ̀ jẹ́ wọ́n á fi rọ́wọ́ ẹ̀ ẹ fún ọkàn ní ìsinmi sáà wọ́n sáà wákàtí sí wákàtí ìgbà mí bẹ tó yẹ pé yóò ṣe yẹn bí kásá kàdíra tí yẹn bá ti wà yá ni tí yẹn ti kó súnsún tó ti rẹ̀ yẹn tí yẹn má da fitra yẹn láàmú. kúndà ńgbà tí òsínà ṣáàtù yẹn ó súnmọ́ bí ìjì ẹyọ kan yẹn lè wò láàrin wa náà wà téèyàn sì ní gbọ́n kẹ̀kẹ́ yẹn nù rẹ̀ ṣùgbọ́n tí nàìjíríà tún bá wà ṣé ìpè kò sí pé ẹ ọ̀run dá yẹn láàmú ìyẹn ro gidi kan ìgbà kan o kò sí wàhálà kankan kódà láàrin twenty minutes péjì bíi mẹ́ta gan ìyẹn ti sí gbogbo ẹ̀ lọ. tó sáà wọ́n sáà nínú àwọn àṣàrò mi wọ́n ní Abu Khalid al-Walibi wọ́n ní kunna nujalisu ashab an-nabi. kunna nujalisu ashab an-nabi sallallahu alayhi wa sallam. ويتنشدون بأشعار وتدخلون أيامهم في الجاهلية. أهلي مدافع الجاهلية كمان. kìí ṣe ìdápárá ara nu o ṣùgbọ́n ọ̀rọ̀ kan tó ṣe é gbé yàní ẹ̀mí yóò tẹ̀ pamọ́ díẹ̀ wọ́n yẹ pé yóò mú ìkáyà tí ẹ ṣe ọmọ ẹ̀kọ́ yẹn kọ̀ púpọ̀ kẹwàá ẹ̀tìkẹ́ ló fi jáde pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wa wọ́n fẹ́ kó jáde lórí àwọn ìjókòó báyìí tí ìbá sásìkò dé pọ̀ téèyàn bá parí ẹ̀ báyìí ó ṣe kí sọ̀kan tó kéré tàbí ká kí ibọ̀ bá fi tọ́gbọ́n gbé wa jìnnà dá mú wa mú àwọn olùdáàbò yẹn kéèyàn máa mú wa. làákà yóò fẹ́ sáré lọ bẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà yẹ̀kúnú lọ sábàrà kan ọ̀dà ààrà. àmọ́ àdúgbò ẹ pa wá ní. àwọn yóò tún mú kíní gàgà ẹ ògbà tá nẹbi sọlọ alábọrọ níbi báyìí ọba mú tẹ báyìí wá adíbi ẹ kíkọ jù Abu Khalid al-Walidi wọn làwọn máa ń jókòó ti àwọn sàbẹ àtẹbi sallallahu alaihi wasallam wa yatanashaduna al-ash'ar wọn bá máa mú àwọn ewu wa ọ̀rẹ́ tí ò ní lù tí ò ní fèrè tí ò ní jìjì àdáhùn ẹni bá làwọn hà tí wọ́n há di aláàyè wọ́n mọ̀ ṣùgbọ́n wọ́n tún fẹ́ kí mẹ̀ṣáàtù tó wà fáwọn yìí láti fẹ́ mi wọn nísìnyí díẹ̀. wọ́n ìtàgé karú na àyíyáàmọ̀ wọ́n tún máa rántí àwọn ogun tí wọ́n ti jà. ìlìjà eléyà jẹ́ sáàbù tó ní ká àdàbí lọ sógun yẹn àwọn kan báyìí máa tẹ́lẹ̀ wọ́n tún máa ta àwọn kan yẹn ọ̀rọ̀ ẹ̀dígẹ́tì sí ẹni pé ní ẹ bá ti wọ gbogbo nǹkan tọ́jọ́ bíi ìkáyà báyìí àníyàn kalẹ̀ ẹbí yóò ti wẹ̀ yóò fẹ́ gbọ́ ọkẹ́ pa ní ìdí ẹ̀. bákan náà nínú àwọn àṣàrò mi Abu Wa'il Shaqiq bin Salama wọ́n máa ń sọ báyìí pé. ọ̀rọ̀jà ọ̀lẹ́yìn Abdullahi bin Mas'ud kọ́ ẹ̀ ń lọ òkú bí mo jẹ́ bí mo jẹ́ فما يمنعني من الخروج إليكم إلا كراهية أن أملكم أن أملكم فإن رسول الله صلى الله عليه وسلم كان يتقولن بالموعظة مخافة سامة عليهم. ẹ dákun asaru yìí àwọn àtàwọn àga àtòlù àwọn àtàwọn àníṣe àkàkọ pẹ̀lú onígóòlù káwa lọ tọ́jú ẹ̀ síbi kan. ibi tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì tó ti máa ń gbé èdè níbi dára tó lóun fẹ́ ṣe ládùúgbò tó bá rẹ̀ ní àná olùjẹ́ lè mọ́mú mọ́sálásí. inú àwọn nǹkan tí máa ń jẹ́ kẹlòmíì ó fẹ́ èdè ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ń gbé. ẹ̀yin náà mọ bí ayé mú àtúlẹ̀ mú ọ̀sán ti fi tó. kódà wọn ní hadithi kan wà yìí pé ànábì sọlọ́wọ́ ọmọ ti lò ó. Abdullahi náà tó ti bá wí kankan fún yín pé bá àná mi ṣe wí ní ẹja tó sọ. Ọlọ́lọ́ọ̀fà rẹ̀ sọ́lá. Ó yẹ pé tá a bá ń sọ nípa àwọn àbádílà àwọn èyíká àwọn ọmọ àgbàlá wọn. Àwọn tí wọ́n kéré náà àwọn Abdullahi nínú àwọn sọ̀hábà ni àwọn àbádílà. Wọ́n sì ti pẹ́ láyé nípa tí wọ́n àwọn ó tẹ̀ka. Ìgbàgbé tí yẹn bá pẹ́ láyé ọ̀rọ̀ èèyàn káàkiri ẹ̀rí wọ́n ní àbúwá il shaqiq ibn sálámù fọlọ́ abdullahi wọn mọ̀ fẹ́ràn lè jáde sí wa ọwọ́ ni inni la ọkùnrin mi máa jẹ ẹ má sì ní mọ̀ dá ìlú lásán ìgbéyìí débi pẹ́ yẹn mọ pẹ́ mọ lọ bí kó mọ ní ọ̀dọ́ bíyẹn ṣùgbọ́n àfọwọ́ abdullahi mọ̀ fún ìdíwọ̀n sọ ń jọ́ nílé wọ́n ti fún mi ń rò pé jókòó dè mí bẹ́ẹ̀ tó fẹ́ kọ́ kéwú bẹ́ẹ̀ ni máa ń kọ́ tọ́mọ yọ̀mùnà òun ni èmi náà kúrò ní ìrẹ́ ìgò kò sí nǹkan tó kọ̀ fún mi tí ò ṣe ń jáde bóde wá kọ́ yín kara ìyá tó á ní mo lè dàgbò ìfẹ́ kó sún yín ní bá a kí ó lánàá tó dáa kí lónìí ó sún yẹn gbogbo ọ̀sẹ̀ kankan wálé kéwú ha ẹbí kí ó pa wá sí. wọ́n ti sẹ́rí wúwo sẹ́yìn mi ìdá sí o. lọ́jọ́ àwọn sàhábà yẹn dábàjá mú wọn lọ́kùnkúndùn fáàmù wọn la lè fi ẹjọ́ ọ̀rọ̀. ẹlòmíì tí wàá wò pé òun sákàn fẹ́ mọ́ lára ọpọlọ àwọn èèyàn pẹ̀lú sọ́nà wọ́n fi ọjẹ́ lè mọ́mù sẹ́yìn ọjẹ́ lè mọ́mù mọ́sálásí rí. lára bíbá fèsì ìdánilẹ́kọ̀ọ́ lẹ́yìn àṣùbà lẹ́yìn àyílà lẹ́yìn àlàǹfààrí lẹ́yìn mọ́lúwìlì lẹ́yìn ìṣáì lójoojúmọ́ àpá ah, wa ní mọ́. tọ́ba á bẹ̀rẹ̀ báyìí èyí tó kéré ju òun náà lọ́gbọ̀n lójú àdúrà kàdíkà. ọ̀dọ̀ lè ṣe fún ní ó tó lọ pèrún báyìí tọ́ba pèrún báyìí ẹ̀fẹ̀ rọ ọlọ́run. Ah. ẹ̀ẹ́dẹ́gbẹ́ dídí bíjà ni wàláyé bíjà ni anikaje kun ọ̀rọ̀ tó kọtẹ ẹtún lọ gbọwọ ẹ sáwọ ní wọn fẹ́ irun tẹsẹ irun tí wọn ké òkiri fún bẹ́ẹ̀ mẹ amúnijì amúni ọlọ́pàá amúni ọ̀dọ̀ àlọ ní bọfẹ àìsàn òye kó lè gbé pè náà òtún náà wá kí wọn àdẹ ti gbọ́ lórí nǹkan pè náà lè azánù bí wọn dà ìlàmù ìlú kó sí sọlá sẹmí ẹnẹ àti gbọ́ kí ni wọn tún ní pọblẹmù àwòrán rẹ àwọn ní sọ́ọ̀bù wa náà ogun fẹ́ fẹ́ ọkọ̀ làbẹ́ sí ìdílé ní gbogbo wàhálà yẹn. ẹ̀rẹ̀kẹ́ tàzùbà náà ń kọ́ àti gbogbo ẹ̀bí bí àná tàzùbà bò ẹ̀ẹ́dẹ̀rún ọlọ́run òdodo yẹ kí máa sọ ọ́ àlejò sọ́lọ́ lọ́wọ́ ẹ̀sọ́lẹ̀ ní àsìkò rẹ̀ kọ́ yẹn. wọ́n máa ní a máa ṣe wá àti wọ́n bá tún àdéhùn gbogbo àwọn kìíní ẹ máa ń lé àwọn yẹn ta torí ọkàn wa ní ìdìtì ni ẹlòmíì kẹ wò fóun tẹsẹ níjẹ máa wọn fẹẹ sáré lọ sí bùkátà sí o lè dọrọ ṣe ọwọ́ ni fóun kíjọ máa ní tó o bá dẹ̀ kó dìde báyìí ah, àwọn mùnẹ́bì kì í ó dẹ̀ lómi àwọn ọwọ́ àti àdánwò mi bẹ̀ lọ́ba tó máa bú àwọn ẹni jíjó àwọn mímu yìí kẹ́ gbọ́ lóhun ẹ ò pé ta bá rẹ́ni tó ń sẹ́ àbá àlejò tó mi lórí alẹ́ lẹ ẹ máa ń fagùn mi ọ̀rọ̀ yìí ti máa ń gùn jù kì í ṣe pa ẹfẹ́ gbọ́ pápá jùlọ ìwòrú àwọn aláṣọ níbi àbáṣọlíà kí lè wọ́n mú kẹ́mi lọ gbé wá sílẹ̀ lẹ́yìn àyílá ẹ ọ yọ máa gbọ́ nǹkan rẹ o àbí káyọ̀ máa gbọ́ mi máa kó fóònù tó rẹ pé lọ́pọ̀lọpọ̀ gan ẹ̀dẹ̀ gbígbà tó lè hàn mọ́ fẹ́ bọ́ fún àwa lásán yé yín ẹyọ kan sí mi ń mọ ń rí mi ẹ̀jẹ̀ yín kan sí mo kẹfẹ́ yín sọ lẹ́ẹ̀kan sí àdédé lọ gbọ́ sí lákàtí ó ti fẹ́ pọ́ ní ẹyin mẹ́lẹ̀ nìkan máa gbé wá sí ẹlẹ́sìn mi nìkan kalẹ̀ afáwọn àtúnlẹ̀ gbọ̀ngàn ọ̀dọ̀ ọ̀dọ̀ ọlọ́run tẹ̀lé àná ó ní onímọ̀ sẹ́yìn ẹ̀mí ìta àti ìta ẹnu bíbí nǹkan bí jáde sí yìí ẹni ò lè ti gbẹfẹ kí ó bí ìṣe lójoojúmọ́ àti. lóye pẹ́lú bí pẹ́lú bí ìṣe máa ń fèlì nìyẹn tí mo sọ́ra sí mo sọ yẹn o. àfáà mi náà nìyí àwọn ẹni tó fẹ́ kọ́ńkìrì wo ò ní dáwó fún ẹ. ṣàgbénu ìṣàlù ta nínú yẹn ká o ká sì yí gbogbo ìjẹsà kò mọ lọ́wọ́ fẹ́ o. wọ́n làwọn abiri bí ẹlẹ́gbẹ̀já máa bá àfáà níwàásù báyìí lé tí wọn náà sọ pé alhamdulilah àti parí kí ó báyìí gbogbo ẹ̀yin yẹn ẹ máa wá lẹ́yìn àtúbà ẹ máa wá lẹ́yìn àyílà mo ti kálukú bá wá kí wọn máa bọ àfà àfà ọkẹ ti ṣe lómìnir ẹ gbọ́ èmi náà láwọn nǹkan ẹ̀mí ti máa máa ṣe ìgbà tí mo lè ráyè wọn náà wà péré lẹ́yìn àlàǹsáre wọn tó bá wọ fún ọba mi kálẹ̀ ó sì tún níjọ́ ìjọba ìjọba ìjọba. òun lèyẹn bí sábà máa ń rí nǹkan tí sí èmi padà sùn yẹn àtẹ̀tọ́ fẹ́ gbọ́ sílẹ̀ sáà bá kọ́kọ́ wà tó bá yá àkàdédé lẹ́yìn tẹ́ ẹ̀rọ pẹ̀lú ọ̀kẹ́sẹ̀lẹ̀ tọ́lá dàmọ́ wọ gba lemọ́lemọ́ ẹ wò jókòó wa náà ṣe àwọn yẹn ti ń pèpè ẹ̀jẹ̀ amálàrúbá ẹ̀jẹ̀ amúkiri ẹ̀ ẹ̀ ẹ̀ wàláyé ó lè jẹ́ bímọ tá a máa kọ̀ lẹ́yìn làǹbọ̀ yìí ẹni náà kọ́ra òfin à òdìbò gbẹ́ngbà fún láti fi bímọ sí lọ́ọ́ bí kẹ́kẹ́ mọ́ ẹ̀rọ wá ní wá sí gbogbo ojoojúmọ́ ẹ̀ mẹ́ta lọ́sẹ̀ ó ti pọ̀ jù sáàdì nǹkan mí sáàdì. afáwọn abdullahi fọsán ọdún ọjọ́ lọ sọlá àdì ó ní dádájú òjijì ọlọ́run sallallahu gbà mí bẹ táwọn òpè yọ bẹ̀rẹ̀ wà nílò. ó lè kẹ́ sọ̀rọ̀ àbí kí wọ́n máa jẹun àbí kí wọ́n máa ti fàájì rẹ̀ àmọ́ràn sojú gbà rẹ̀. àníbi sọ́lọ́ lọ́wọ́ àṣálá ń ṣe bẹ́ẹ̀ mọ̀káfàtà sàámọ́tì àlàyìnà wọ́n fi ń payà kó máa sùn gba gbogbo bàkátà máa ká fún jọ kí ló afáwọn abu umar àbí abu amrin mọ̀nàlá wọn ni àlẹ́ ilmu nota rọwá ọ̀sẹ̀ ìlẹ̀mù àni sàwùrì wọn ni sẹ́rí òtítọ́ ni nǹkan kan tó kójọ ni àbí ká sọ pé ohun tó pọ̀ ni téèyàn gbọ́dọ̀ máa mú díẹ̀ díẹ̀ nóòtà ohun tó pọ̀ ni mọ́. sáà ó ní wọ́n tún sọ fún mi pé mo wọlé tọ́ ẹni tó ń pè ní alẹ́ asùmáì ó ní mo wá rí níwájú rẹ̀ kì í má sara kí ló ń pè ní kì í má sẹ̀wé òun ni awọ tí wọ́n máa ń gbé síra sínú ẹ̀ ó tó tún wá pa tí wọ́n sọ wípé ó ní wọ́n sọ fún pé hàdá ìlú kakúlù ṣé gbogbo ìmọ̀ rẹ náà ló kó sínú awọ gbogbo nǹkan ọmọ ní mẹ́nu àpò yìí. Afa wa ni. Ọ̀rẹ́ ìnà hàdà lákàfíìrò min hàbù. Ah! eléyìí máa ń pọ̀ lónìí tán lódodo ìyẹn ni pé kì í ṣe ohun tí yẹn máa lè kọ́ lẹ́ẹ̀kan náà ohun tó fẹ́ fàyọ nìyẹn. bákan náà nínú ẹgbà wa mi abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu ma ó ní. yóò sọ ah, ohun tẹ́tí dá lọ lẹ́nu yẹn ìmọ̀ ọ̀pọ̀ ju ohun tí sùn kálọ ẹ̀mú ìtọ́ba ti da ju gbogbo nǹkan ìtọ́ba tètè ní níwọ̀n pa lọ́dọ̀ kọ́ńkéwú kọ́ńkéwú tí ó tètè yọ àbá tó àwọn àdínkù kéékèèké lọ́lọ́ kọ́ lọ́dọ̀ sáàtì ẹ̀mọ̀ pé a kéwú lọ títí ṣùgbọ́n mo mọ sínú àlàrà yín náà àdé sàmì àríyá látọ̀kì délẹ̀ ní ẹ̀sìn máa ń kọ́ kéwú ìfọwọ́ àwọn kó àwọn tó rẹ̀ lẹ́sìn mìíràn kẹ́kàkiri kọjọ òkú bí mi kọ sílá nìyẹn ẹtí òbí kọ sílá ni ọmọ wọn wà nù rẹ ẹgbẹ́ jọ́ tẹ́lẹ̀ máa ló fẹ́ bẹ̀rẹ̀ kí wọ́n á di sílá jọ kò fẹ́ máa ké ẹlẹ́yìn kò fẹ́ máa ké mẹ́wù à àbá sọ́ọ̀mọ̀ tí mo kéwù lábá kẹ̀kẹ́ ni ọmọ fẹ́ máa ké mẹ́wù ọmọ àfún díẹ̀ díẹ̀ wọ́n ní rọrọ̀ ìjẹ́ tó alátọ́dọ̀ ìmọ̀ mùsàlì wọ́n ní Muhammad bin ọkùnrin kan fún mi lọ́jọ́ di ibnu adùn wọ́n ti mọ àtàrọ̀ làílmọ̀ wọ̀ mọ́ haúsá mọ̀ngálẹ̀ di yàpẹ̀bẹ̀rù ayé ìmọ̀ ha ìmùtàrà bọ́dà làwọn tọ́lìlà mùháwìlà fàlùfẹ́mẹ̀fẹ́ haúsá. ما أصفر الحلم وما أوسعه ما ذا الذي يقدر عند المحا إن كنت لا بد له طالبا محاولا قل ما أكثر العلم kí ló dé púpọ̀ tó mọ̀ nípa ẹ̀fẹ́ máa fẹ́ máa sọ̀rọ̀ ọmọ ìbọn pọ̀ ọ́. báhùrù ni lásà ìlàlà ọ̀gá ni ó lè wẹ̀ ẹ́ já ẹni pé mo sọ ń gbà dáhùn sọ̀rọ̀ ní júmọ̀ àfẹ́ wọ́n lè lé yẹn parí sádẹ́rì mọ́ kò lè ké ogun kí wúta kódà wọ́n lè lé yẹn parí jámẹ́ kò lè ká ogun kí wúta. ìmọ̀ pọ̀ ìdí yẹn bá pọ̀ mọ́ náà ni ó kí ló fi ń pọ̀ tó bímọ ọmọ haúsá à kí ló fi ń kẹdùn kí ló fi ń fẹ̀kọ́. mọ̀nlá ni yakundiro àyà ìdí màá. ta ló ń dọ̀ ń gbọ́ lágbára tí kò gbó ọ̀nà. kọ́lá yìí lórí àwọn anẹ́bí ọlọ́run àléjì kò sọ̀lá bù. ìwé lẹ́bí láyé mú sàlù sọ̀lá bù. ọ̀gá àdùnkú wà sí mọ̀gá dúdú lọ́dún. ni wọ́n fi wò gbà yẹn dá táwọn bá tún rẹ̀ tó ní mọ̀jà wọn lọ àwọn tó lọ ọlọ́run sì lọ wá. ẹ ń bẹ ni ń bẹ níbi àtẹ́bí ọlọ́run àwọn táwọn ajẹ́ bẹ. àtẹ̀kùsọ̀ kùsọ̀ àwọn ẹni tí máa ń sọ yìí lórí lọ́la tó gbogbo wa bí ẹ bá ti ìjọ àtẹ́bí yìí nígbà iṣẹ́ wo là nẹ́bí àdámọ̀ ní ibi iṣẹ́ tí wà dámọ̀. ìwádìí ọmọ òkú àwọn àdárò ńláyà sílu náà ńláyà làwọn náà lórí bá bá yé wọn lẹ́yìn fọ́pọ̀ bẹ́ẹ̀ táwọn àti kẹ́lìmọ́ tán sàkóso jùmí àpòwà ìhìm lẹ́yìn àpòló náà ńlá kázìmá aburú ti ń jáde lẹ́nu wọn yẹn fúnra yẹn ọlọ́mpa ṣé àdámọ̀ bó o gbà nẹ́bí àdámọ̀ àti kàtiwá wá lélẹ́yìn. tó nípa bẹ́ẹ̀ kí ló pọ̀ tó bọ̀ ṣáájú kí ló fi ń fẹ́ tó fi ń fẹ́ tó alẹ́ ń tán lágbára tó lè kó gbogbo mọ̀nà èkó sàlà kò sàlà kò tọ́lì ta tó bá yẹ pé kò sọ́gbọ́n tó fẹ́ dà bí kò sà wà mọ̀ mọ̀hárìlà fàlìtàrẹ̀sẹ̀ àǹfà ọbẹ̀ gbìyànjú àti wà mọ̀ fàlìtàrẹ̀sẹ̀ àǹfà àgùn èyí tó wúlò fẹ ni ọlọmọ àbàmà wo yẹn ti táì wọn. làwọn kọ nìkan wọn kọ ní bàlágà sí ti kò lè yẹ pàápàá sì ní. lọ́lọ́kẹ̀ ìsì àárọ̀ lọ́ba ní ẹ̀fẹ́ ní yíyà ní ẹ̀mọ̀tì níyà ní ẹ̀dá. ṣé ìdájọ́ oṣù àkókò wa sí ni? ẹ̀dá fẹ́ bá fún nǹkan bí kì í gé lọ ṣùgbọ́n àwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ ta àwọn ìyàwó ayélujára náà ké bàlágà yìí káàdì ti mọ ní ọ̀rọ̀ ọ̀rùn níbi òkè ìdọ́rọ̀ ní kí ó yé mi bẹ́ẹ̀ gbọ́pọ̀lọpọ̀ àfa mi gan ó ṣiṣẹ́ yẹn gan ni kò yé ẹlòmíràn ó máa lọ lékè láàrin ọdún márùn-ún báyìí kò ní mọ̀ tù pẹ́ ìkànnì àfa àti nkọ́ gẹ ọ̀rọ̀ ti dàgbùgbọ́ lọ́wọ́ sọ̀rọ̀ pé wọ́n yẹ kó mọ mo ni màá ti gbé fẹ́ni wọ́n yẹ kó ẹni yóò ti gòkè gbàlágà kí ni ìdára mi láàmú sí àbá ẹ lè rí bọ́sínú àgbà yìí nàlẹ́ wáyé à mo ti ké ẹlẹ́ ọmọ ẹ wá máa kà á fún mi kí ẹ máa tù ẹ sì lẹ́sìn ké àti wọ́n ti fún mi ẹ̀já tó kí ó hàn tóbi àgbẹ̀ kìíní yẹ̀yẹ́ nídìí kí yẹn gan lọ gba mẹ́kàlí ìlànà ìlẹ́mígbà àti àdàkọ bóun ni wọ́n ti máa fi kí ni o ni wọ́n ti kọ́ yẹn lẹ́kọ̀ọ́ náà. pàìpé àkókò díẹ̀ tó ń tọ̀ wọ́n bá lọ báyìí yorùbá àrùn fi ìgbógun máa wọ̀. lọ́sọ̀ bá yẹ pé ohun tó ṣòro là ń lọ gbé fún àdáwọ̀ ẹ̀ ewu lè padà sùn tá a bá sì padà sí lánàá náà tó kéwú jẹ ló bàbá àti ń parọ́ náà wá jẹ. nígbà tí kàdá mọ bẹ̀rẹ̀ tí wọn alága níjọ́ òní yìí tani owó láì dájú wọ̀nyí kọ́ wọn lẹ́rú àbí wọn àti gbáyé ara wọn ló kéwú ẹnlẹ́ bá wọ owó láì láti láti kàn lẹ́rú kí wọ́n á mọ̀ ọ̀mọ́ lórí já sí wípé nǹkan táwọn máa fi bẹ̀rẹ̀ tó gbà yẹn yóò ti mú àwọn síra rẹ̀ pẹ́sẹ́ ló lè da tu báyìí wọ́n sì tún lè éèkù wọn kọ́ wa ràhánkà lórí bóyá lè yóò dáa jùmọ̀ tùmọ̀ ó lóye pé ó tó wọ́n fẹ́ júwe pọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló ti rí ánsẹ́ fún àlà rẹ̀ pẹ́pẹ́ àwọn bí lẹ́yìn báyìí ti mú bẹ́ẹ̀ ló ti rí mo ti hárú ẹ̀ tí wọ́n bá dẹ́ má fẹ́ràn wọ́n ní èyí tó tún fi ń dájú onígbóná mọ̀nsóòrò alikake tọ́wọ́n náà sọ pé ìmọ̀yàn àní díẹ̀ díẹ̀ ìjọba ti wúlò ní ọmú ìtẹ́gbà rẹ̀ ọ̀bá kápá sí tọ́wọ́n padà ká. kọlọ́fù zèlè àyìnàmí kò lè ń fa tùlàmù bẹ̀lẹ̀ àyìnà ìfàlùwọ̀n lákèrè ẹ̀ẹ́dẹ̀rù láyìnà àrífàní sí àlèfẹ́ tòmọ́ra mọ́ tún àdàtì wọ́rùbàmọ́ làmútẹ̀dé tẹ̀lé àlèfẹ́ àrùfáìní. Ke alẹ́ fi tún. الحرفان في حلق نارا مسودة وربما لم تجد Oníkọ́lù kò dé lé ayé náà. Wọ́n máa ń sọ báyìí pé ohun tó jójú lọ́wọ́ mú un ní kó lé nu gbogbo gbogbo. Ọ̀pọ̀ onídùn làwọn. Èmi wá sọ fún ọ pé fìlà ayé lè fàjù. Àjùlọ wà nù gàgàjẹ́ ojúlówó walakin bírúlẹ̀ ayé ni ṣùgbọ́n kalẹ̀ ń tọ́fẹ́ wo tó tóbi lówó yẹn wọ́n ní harufani fi alifi tó mọ̀ọ́rọ̀ musawu adati wọ́n kàn fi kówé ni wọ́n ní arafi méjì inú one thousand tó mọ̀ọ́rọ̀ tó dúdú rakiraki wọ́n yà kẹ́kẹ́ tẹ́ ní bùkátà ti lọ́gbàlérò ẹ bá mú méjì péré torí wọn rúbà máa láàmúta ìgbésí péré a lè fi alfain ìtòrò pọ́ńdù nínú one thousand lè má rárá fún méjì gbẹgbẹ tó bá wúlò lè kọ ọ̀rọ̀ mú ọkùnrin kan mi ìdí ọba rẹ ẹ dákun kí láǹfààní tá a rí jẹ ẹ wo bí sẹ́wọ̀n àmọ̀kọ́ bọ̀ tá a máa fi ń panu àmọ́ owó lè rí bìbìbìbì ṣé kàdáfíà àmọ́ mójú ẹ̀sìn náà wọ́n fi wọ́n ni wọ́n ní tó gbogbo ẹ̀ bóde tóbi tó ní kò sí kẹ̀kẹ́ tó wúlò nù ẹ̀. ó ń kìlá wa lọ́ba tán nǹkan wúlò ẹsẹ̀ méjì tẹ̀lé náà ó ti pọ̀ tó yẹn. ọ̀sọ̀ ilé làbá náà sọ wípé arúgbó méjì wà lọ alùpùpù túmọ̀ ọ̀rọ̀ mùsàwọ̀nà ẹgbẹ̀rún túmọ̀ ọ̀rù tó dúdú rákírákí. ọ̀rùn gbaná ó sì súnmọ́ gbà mí má wọ́n fi ẹ̀kọ́ dúró lọ́yẹ kí wọ́n máa wá kí n tiẹ̀. wọ́n á lè wo ni àbá níbẹ̀ ni tọrin la fún yàgò kan sọ́ọ́fín kọ́là mú sọ́ọ́fín wọ́là àmínú wọ́là sẹ̀mínú ọ̀fín lùmọ̀ sáwé bàdà kàsáwé wọ́là mùínú wọ́là màínú. lámúyẹ́ fún kan sọ́ọ́fín ó ní wọ́n wúlò lásán náà kò sí kò sí sọ́ọ̀kì ẹni tá a lè sọ pọ́npọ́ òkú mọ́ gbogbo wọn ti tán ó ní kò tó wá sí ẹni tá a lè pè ní àmì ẹni tó ti fọkàn balẹ̀ tí ò sí mọ́ ọ̀la sẹ̀mínú ẹni ó ní yẹ lórí mọ́ wọ́n fi lè mọ̀ sááwì á sì lè já pé sókè la gbé lẹ̀ nígbà tí ìsáyà. làwọn yẹ̀bù kan sọ́ọ́fín wọn làámù sọ́ọ́fín ẹni ọmọ òsì mọ́ wọn làámù sọ́ọ́fín kò tún sáyẹ̀ fẹ́ nígbà ọ̀rẹ́ tí máa fọ kẹ̀kẹ́ ni àwọn ẹni tá a ní kó kiri lẹ́yìn nǹkan wọ́n fẹ́ gùn sọ́wọ́ mo ní wọ́n fi ọlójú kan bàtà sẹ́nu ìyàwó tún jà pọ̀ ọkọ orí bẹ́ẹ̀ tó lágbára ọkọ náà tó wà ń ṣe jàǹbá fún ìyàwó rẹ̀ ọmọ àti bàbá ọmọ àti ìyá ìyá àtọmọ bàbá àtọmọ bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ ẹ̀yẹ kó rí bẹ́ẹ̀. a lè sọ wípé wọ́n la àmì inú ọ̀la fẹ̀mí inú kò sí àmì inú ẹ̀ńtẹ́ yẹn tún lè fọkàn balẹ̀ sí mọ́. tẹ́lẹ̀ mi bá fẹ́ sọ́ọ̀kù báyìí yọ̀ọ́ yà ti sọ́ọ̀kù ẹ̀ jẹ́ kí ló dé àwọn olè lọ́pọ̀ yìí bàbá àwọn ẹlòmíì tó nírùngbọ̀n báyìí gbájú ẹ̀ náà ní olùsè tọ́lá ẹlòmíì kẹ̀kẹ́ ti dárúgbọ̀n sí ọba sòkò tó ké sódà kí ó fi lè rí o lè jà because kò sí bó o ṣe rí tọ́kẹ̀rẹ́ ò ní balẹ̀ ọ̀dà rẹ tẹ́lí ẹlòmíì rẹ ti lè ṣe tán lọ fi fẹ́yàwó nìyẹn o yóò kórùgbà tó kótó lọ ọ̀parọ́ burúkú sì kódà túbẹ̀. kò sínú ọpọlọ nú rárá bí tí o sọ. Àbá ni kọ̀sá mi ń ẹni tó ń kọ̀sá lọ kì dáadáa ti nínú gbọ̀n yìí. Ṣé ni ká má wọ̀ ńlẹ̀? A máa fa sòkòtò wa sókè àwọn àtàjọkùnrin ni àwọn máa ti dáadáa fún. Kò sí àmín kò sí ẹni tó lórí. Wọ́n fi lè máa sáwìí àti pé ló bàjẹ́ mọ̀sáwìdì ọwọ́ ó fúyẹ́ rẹ̀ torí táwùkà bá wọ̀ làǹkàṣà àlùbáyì orin yẹn máa rú. ọ̀fìnlẹ̀ máa sáwì bàdà àtà sáwì níbi ìbàjẹ́ àwa di bákan náà kò sáfà kò sọmọ kéwú. wọ́lá mọ̀ọ́yìnú wọ́lá mọ̀ọ́yìnú mọ̀sálásí lẹ́yìn ọ̀tẹ̀ sísẹ́lẹ̀ rẹ̀ sẹ́yìn ó dìbò dùn tọ̀wọ́n nígbà táwọn owó báyìí ní ẹsẹ̀ méjì yẹn nìkan náà lọ́jà nínú gbogbo tó bá bàtúbàtú yẹn. wọ́n ní wàá tún máa sọ báyìí pé àlẹ́ àálì mọ̀ nàbí. àlẹ́ àálì mọ̀ nàbí lọ́lábì yẹ́sùbù àṣàna máa yẹ́sùmọ̀ wọ̀yẹ́ pàdú àṣàna máa yẹ́sùbù wọ́n ní wọ́n máa sọ báyìí pé oní mímọ̀ tó pọlọ ẹ̀ pé òun ní máa ń kọ gbogbo ohun tó bá gbọ́ yọ ọ̀kọ́ lẹ̀ ẹ̀rí pa ti wíwú eléyìí tẹ́lẹ̀ ṣùgbọ́n yọ ha ẹ̀hún tó bá da nínú ohun tọkọ yóò tó wá sọ fáwọn èèyàn kì tó bá da nínú ohun tọ́ ha obì ẹ̀gbẹ́ kìí ṣe kókò kẹ̀dó wájú àwọn èèyàn gbogbo kéwúlé ayé yìí kò wí omi ò wúlò fún ọ. nígbà tá a bọ́ sí ìdògó bàbá ní ọ̀rọ̀ kìnẹ́yà la fẹ́ sọ báyìí ah, kìnẹ́yà bò wọ́n ní àìmọ́gun sáàsì lónìí kìnẹ́yà wọ́n fi sọ̀rọ̀ a ah, ó sọ kí ló jẹ́ jìnnà ya ọ̀rẹ́ ẹ̀kọ́ onílò ní jẹ́ àrùtù ọ̀yẹ́ bó bá rògùn sáré wá ah, orí àbá àti dàrú ni yẹn ò ti pé tí òfin mọ̀ yìí tọ́tọ́ ibi onímọ̀ tó jásí kó lọ́pọlọ pípé tó ní làákàyè gbogbo sọ́ba gbọ́ ní ọkọ̀ tọ́jà yọ ọkọ̀ èyí tọ́jà ní owó tọ́gbọ́n ó di méjì yóò sì ha ihun tó bá da jù nínú ohun tó kàn ó di méjì yóò tún wá wí fáwọn èèyàn kì í tó da jù nínú ohun tó hà tẹ̀lé kẹ́sì gbogbo ń dábàá ha ni kódà ó sì máa sọ pé àgán ti pọ̀ ìkẹlẹ̀ máa sọ bí yìí ni o ọ̀rọ̀ tó gbó o àgàn lápẹẹrẹ nídìí kájú ọ̀rọ̀ mùsọ́lá múlẹ̀ bí báyìí àwọn yòó dùkà ní. wọ́n bá ní hadith kí wọ́n ti tẹ̀rọ bọ̀ yàrá àkàlà yàrá

àwọn elétò ní ká sọ fún afẹ́ ètò ní ọ̀dọ̀ wa aago méjì àbọ̀ ṣá àwọn olókè mi ẹ̀wọ̀n náà ká máa bọ̀ náà. àbí asáwò wájú ọ̀gbọ́n rọ́pọ̀ ẹ̀ máa ń rí àwọn èèyàn lóṣù ah, ojú fáàbù pé á ojú lágbẹ́jọ́ ìlú ẹ̀ ojú ilé ìfẹ́ ojú rẹ̀ rà mí. Ṣé nǹkan tí ápáàrò yẹn ló tọ́ka sí yẹn? Orí pé máa ń tẹ̀lé ní olùdí náà ló pé èyí gẹ́gẹ́ jẹ̀ǹtẹ̀ ló dá fún mi nípa ìgbà tí mo fi ká. Àwọn èèyàn tí wọ́n bá lọ́dà lọ́wọ́ wọn máa jáde wọn àwọn máa jáde wọn tó lẹ́wù ìyàtọ̀ wọn máa fọ́ ibi sọ̀rọ̀ tó òbí ààrẹ. òbí àti ìgbẹ́ ṣe ìjọba sọ̀rọ̀ fún ti gbígbẹ́ tó lágbára ọ̀rọ̀ ìgbẹ́ ìgbẹ́ bá ń sọ̀rọ̀. nínú tí akọ̀rẹ́ náà tọ́ka sí pé akẹ́rẹ́ ní ẹ̀rọ àtọ́lá yìí tó gbóni gbé ara ojú ilé ìlú rẹ̀ dára lóko ọ̀rẹ́ ìlú tí wọ́n. ẹ ẹ mọ ohun tó ṣẹlẹ̀. sẹ́ẹ̀rí ojú ìyẹn wẹ́ ìyẹn ni pé ìfarabalẹ̀ ń tẹ̀sẹ̀ nìyẹn àwọn nǹkan tó wà lára rẹ̀ ọ̀pọ̀ lọ́pọ̀lọpọ̀ kí ẹ̀ máa rọ́ọ̀ṣì ló máa ń fa ìgbàgbé ló ń fa ìgbàgbé rẹ́gbẹ́ ẹni tí ó bá ní farabalẹ̀ ojú òsìlẹ̀ sí lára máa fọ̀ ó ti kọ́ kí ó tẹ́lẹ̀ tó ti ní máa bẹ́ẹ̀ sí kẹ́ẹ̀tì o ṣùgbọ́n nǹkan wà lára rẹ̀ ọ̀pọ̀ nítorí ìfarabalẹ̀ tó níyà ẹ̀wẹ̀ tí bá ń ké àkéyàgbé ara nínú nǹkan tó lè ṣẹlẹ̀ kó lè ti sọ ó sì lè tètè rẹ. bébí kó ti adúláfẹ́ padà débi pọ́ǹsì míì tó lè jẹ́ àǹfààní ayérayé fáwọn èèyàn gan òdúrà láàfin àti sọ̀rọ̀. ọ̀gbìn mọ̀ ọ̀rọ̀ kọ́wé ti gbogbo àti pé ásàrò ni o ìmọ̀mù dára ni wọ́n gbà wá ẹni tó bẹ̀rẹ̀ bá wẹ́ mọ̀ rẹ̀ ní ọ̀wẹ̀ ìyẹn ni pé èmi mímọ̀ rẹ̀ ọ̀jẹ̀ yọ̀kẹ̀ wọ́n fi tẹ bá rí àwọn tó máa ń bí farabalẹ̀ tó wọ́n bẹ̀rẹ̀ sí ní da ọ̀rọ̀ lẹ̀ báyìí. ìwọ táwọn òkú dáalẹ̀ ọ̀pọ̀ ju ní kìrìkìrì lọ. tọ́lọ́ òfin kó gbẹ lẹ́ ó ti sùn ó ti rẹ̀. ẹ kẹrin bí a ah, ẹ máa wó ọgbọ̀n ọ̀fẹ́jọ́ ọgbọ̀n ọ̀fẹ́jọ́ gáwó fi sọ̀rọ̀ ẹni tí ìrọ̀lá ń jókè ní ilẹ̀ ẹ wá dúró kẹta rí kó mú. ìyẹn tó jẹ́ bá ti kéde ọ̀gbọ̀n bá wọ ó ń sọ nípa ìfarabalẹ̀ ọ̀rọ̀ bó di bẹ́ẹ̀ náà. Àríkò sọ̀rọ̀. Ah, kí ló fẹ́ wọn pẹ̀lú ẹrẹ pípa náà pa? Ọ̀ lẹ́nu bẹ́ẹ̀ ẹni tí ń gbẹrẹ ni kéèyàn bá sọ̀rọ̀ pé kó fẹ́ nìyẹn sákèsì kí ọba dẹ̀bi pé torí náà bá tún àtẹ̀wò mi ló tún máa máa wáyé mẹ́ẹ̀ torí náà bá bá wọn pa ẹrẹ yẹn wọn mẹrẹ pa wọn kẹ́ tó máa lọ jẹjẹ kújẹ ọ pé àtẹ̀wò di méjì tó àwọn bàbá dẹ̀sọ̀ yìí máa ń lọ àyùtọ̀ àkókò lò àyùtọ̀ àkókò lò tó lọ pé gbogbo àlè lé bàbá kò sì kí gbogbo ẹ̀ bọ́ fún wa ààrẹ ti gẹ̀ẹ́sì tó kárí díẹ̀ tó tiẹ̀ báwọn pẹrẹ tó bọ́ sí aláìlẹ̀ ọ̀dà yálà bí dẹ́ni oríṣiríṣi táwọn tó ń ṣẹbọ ni ìyẹn ti gbọ́dọ̀ tún kí ní ẹ̀wù dáadáa ẹlòmíín kẹ́ ń dáhùn yẹn lójú ni o aláìkọ̀kọ̀ tún pẹ̀ tọ́mọ̀ pé ẹ̀ láyé dáadé rìn rí ni kọ́lọ́ tó fún wa ní ìdáyà àwọn tí àwọn sọ̀rọ̀ wọ́n ní àwòtáàdì oníbẹ̀ẹ́ ni torí gbàdá mi wà lórí ní ìyẹn yóò tẹ̀ tún máa béèrè ní pé sọ oníkan tó bu wa yóò tún máa wò fún àfa àgbà ni ìmọ̀ kìí jẹ́ kìí jẹ́ tó mo rò báyìí yẹn ti kílíà bẹ́ẹ̀ ẹlòmíì nìkan wá nǹkan wá nǹkan bí ó ẹ̀bọ ní bí yà tó wà ẹnìkan tó wò pé ó ní owó lọ́wọ́ ẹ̀rọ̀kẹ́ ìtọ́gbọ́n àdúgbò yẹn máa gbé bíi wáyé já sàtà fún yín lọ́sà tó mọ̀ pé láàrin àwọn èèyàn tó ń ní ọlọ́wọ́ ọgbọ̀n lọ àti ẹnìkan sàgbà láàrin wọn wọ́n máa gbé fáwọn yòókù ó sì kó dáa fún un jẹ ẹtìkẹ́tì wọn ti ti gbájú ẹ̀ nìyẹn. tí wọn ló fi ṣe sọ mọ pé kìí ṣe ojú kan náà jálàbí rẹ lánàá sọ pé ẹ máa wọn kẹsàn máa ń kéde lórí rédíò tí wọn lọ gba ayé mílíọnù tó gbé wọn lọdẹ pa tó o kájẹ ní olè náà ti já pẹ̀lú pé o fi ń kówó yẹn jọ tó yá ẹ kọrọ yàtọ̀ tòun ti bẹ́ẹ̀ náà ẹsẹ lẹlẹ pé ẹ lè pé ní ṣeré kọlọ bá nìyẹn ṣe ló fi pé jálàbí gan kò sí lórí ojú ọ̀nà kan ṣoṣo tó kaba lè pẹ́ ní ẹ ká ẹsì bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ rẹ̀ nígbà yìí lè wù díẹ̀ ọ̀bẹ ti gẹ́tì náà tó tẹ̀ bá ti wá tó wọn ò kú pa ọba àwọn pẹ̀rẹ́ tẹ̀ náà. Aleykum salaam. Thank you. máa ń sọ pé láti lè fi máa ń ní ẹ̀ka inú ẹ̀yìn fún ìdààmú wa ṣé kí ẹ̀rọ ní sọ pé àtúnyẹ̀ ní ìdààmú ẹ̀yìn wa. Ah, ok ó gbé ìsìlámù ga pẹ̀lú pé wà á fọ́tọ̀ aṣọ di àbí. Ah. Ah. àmọ̀ kí n bá sọ pé tọ́lá ipa ní bùkátà tí tó sì lè ṣàkóbá rẹ̀ tí ọba ti lè ṣàkóbá ọ̀nà ẹ̀mí wà bí wà ní gbé ìsìlámù ga kì í sọ̀nà kàbàròjì táwọn pa sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ lọ́sẹ̀ tó lọ nígbè wàá gbé aṣọ táwọn èèyàn ti máa ya fọ́tò àwọn aṣọ wọ̀kú obìnrin àbẹ̀kọ èèyàn gbé bóde ọlọ́run lè lò yẹn sábà bí ọlọ́run bá lò wá sábà bí ibú yọjọ ìsára tó ṣàwà táwọn ṣàlàyé orí nù tó ń ṣàkóbá láwùjọ ń nínú ẹ̀yìn nínú ènìyàn ìwò kú wọ lórí fóònù jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ti dàkúdà tòótọ́ wá sí pé ẹ̀tọ́ wá lọ gbé kínní ẹ̀ kalẹ̀ ó tún jẹ́ mùsùlùmí lórí pátá òní ẹ̀rọ pé mo dá àyíra sọ̀rọ̀ ara ẹ̀dọ́ bá pèpè lọ síbi ìsinmi ẹ̀rọ náà mọ̀ parí àdéhùn yẹn pẹ̀lú ìsinmi ọmọ àgbà àti obìnrin ọba ti fẹ́tọ̀ ìgbà kìí ọgbà mọ̀ pé kọ̀ bí ìlú ní òun lọ́wọ́ wọ́n pààyàn ń pàbò sí jòlì títí dòní táyé máa fi sẹ́ gbogbo ẹni ọba pààyàn ń pàbò sí. àbó ti gẹ̀ẹ́sì sọkọ́dọ̀ àwọn tó lè gbé kọ rẹ sí wọ́n ti olóòótọ́ kìnní kan àbó ti gẹ̀ẹ́sì tí wọ́n tún gbé sí ibẹ̀ pé òun ló ya fọ́tò àwòrán sí orí burúkú rẹ̀ lágbára yìí pépọ̀ jù wọ́n máa gbé káàkiri bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ pé ìtàn gbàgbé èèyàn mọ́ náà hasanan ni mo wà á ọ̀rọ̀ lè yọ bí bẹ́ẹ̀ bá lọ tán ọ̀rọ̀ kí ẹ jọ̀rọ̀ sọ̀tà àwọn ọmọ mi bẹ́ẹ̀ wọ́n ti gbé ńlá bùdà kí ẹ ṣe ọlọ́ọ̀kan rẹ̀. lórí ìjọsìn ní ìṣòro àìwá ìwà tí ààrẹ kí ìlú fẹ́ ṣe ìbéèrè fún ọmọ orí mídíà síta aláwọ̀ bẹ̀ ṣe sálẹ̀ sí ìbánisọ̀rọ̀ wa ní mímọ́ àti náà ẹ sọ fún wa ní pé irú fún ìtàmà kí iná sí náà tó bá wá jẹ́ sí pé condition tẹ̀lé nípa wípé a lè kí òun ní pápá agbóhùnmọ́sí pé táyì láti lè lọ́sí ìlú tí mẹ́ta ká máa ń ṣe tó bá yẹ wípé ìyìn ìdílé láti lọ sí mọ́sí tí a ṣe táyì láti lè mọ́sí ìjàmbá rẹ̀. ẹ̀yin jẹ́ bèsì rẹ̀ á ṣe lọ́la àwọn mọ́sálásí ṣùgbọ́n òun dé yẹ́ ẹ̀rí pé mọ́sálásí kì í ṣe mọ́sálásí pàpà ní ọdún tí sunna qabliya wala ba'diya òsì nàbílà káyà lájọ ká tó kí ọ̀rọ̀ yìí ọ̀dọ̀ sílẹ̀ yìí. ẹni tó bá tí ò bá tó bẹ̀rẹ̀ ẹ̀rù ẹ̀yìn pẹ̀lú iná bóyá ó bẹ̀rẹ̀ náà kú òjòjú ṣé ẹ̀gbúrásì ìfáàlù tí a máa ń ṣe àtàwọn ẹ̀gbúrásì máa ń tẹ̀lé ẹ̀gbúrásì ìfáàlù yẹn ṣé ẹni ẹni ò ṣe ilé àti ẹ̀gbúrásì. ọ̀rẹ́ rí rọ́ọ̀sì tọ́ bá ti ṣe tẹ̀gbúrásì ìfáàlù ó sì lọ sí òkú ọlọ́run ọgbà ọ̀rọ̀ wà nínú wọn náà tí wọ́n ní sábàrà ẹ̀yọ̀ kan náà tọ́ ṣùgbọ́n tí ọba bára kàrà òun náà lè padà rọ́ sí ìtẹ̀ tọ́ba parí ọlọ́run tààlà táìlà wàrà náà. àwọn ọ̀fẹ́ máa ń sọ bẹ́ẹ̀ kọ orí ilẹ̀ jẹrẹ ẹni wọn lẹ̀ náà fẹsùn àmọ̀ ìgbé gbogbo tó bá ti jọ̀rọ̀ òkúrò wa èèyàn máa rí ọ̀rọ̀ ń bẹ lẹ́lẹ́yìn ọ̀rọ̀ ń ọ̀rọ̀ yẹn wá lè jẹ́mọ̀rì jù ú tó ti yé ti sẹ́wọ̀n fẹ́ẹ̀ máa ń dúró ọ̀jẹ̀ azimati mọ̀rì jò gẹ́gẹ́ bí ẹ̀yà wa táwa jẹ́ akẹ́kọ̀ọ́ àwọn míì náà lóye pé ọkọ̀ ọ̀sẹ̀ sún wọn ṣùgbọ́n wọ́n sá ẹ àgbẹjọ́ kíjọ́ tí wọ́n bá fẹ́ẹ́ ṣe tẹ̀síìrì ẹ̀fáǹkì òfin mọ̀ tó ọba alágùnmí rẹ̀ ti sá ọmọ sì náà wọ̀sùn láàtà wọ́n làwọn kẹ́ mẹ́ kódà tẹ́ bá lọ ka síra Ibn Rushd bidayatul mujtahid ẹ̀rí yóò wí bẹ́ẹ̀ ibi àwọn kan fẹ́ kí wọ́n kú wọn ní asáàbò jam àwọn tí wọ́n kú lọ sí mọ́símẹ́wọ̀sì láàtà ọ̀rọ̀ wọn lè jẹ́mọ̀ rojú wọ́n kú wálẹ̀ nígbà yẹn àwọn kan fẹ́ tí ń wí kẹfẹ́ àbẹ́ẹ̀sì kẹ́sì ṣùgbọ́n sáà bọ́ọ̀nù hadithi ni ẹ ṣùgbọ́n ẹni yẹn rẹ lálàáfíà pẹ̀lú kó ṣe ìṣòro ó sì ṣe rògbò yẹn ọlọ́run ọgbà ó kí n kankan bó ti bá rò. bá a fẹ́rẹ̀ pé bẹ́ẹ̀ wọ́n sọ pé àtúntò sálá ń gbọ́wọ́ kè lọ ṣùgbọ́n wọ́n máa ń lọ fi ti Abdullahi ibn Umar ní lórí tó ní ti jàrá àgbà pé ní máa ń gbé lókè gbogbo ẹ̀ pé ní máa ń fi nàhárí sunna nabi sallallahu alaihi wasallam ibẹ̀ ọ̀yá tó lè ṣe kẹ́fẹ́ ńlá ní sọ̀kì ìdí mi àbíkọ́jà sí gbogbo yóò rí kíní ìgbàgbọ́ kẹrẹ́ ti sọ fún wa ṣùgbọ́n ní ẹ̀bá ti tẹ̀síwá tó ṣe ṣọ́ọ̀ ìyẹn lè nà máa fi yókù lásán láì ní tẹ̀síwá tó ti wọ́n mọ̀ báyìí. nǹkan ìlú náà máa bọ̀. Thank you. Ah, àwa ti sọ ní ìbìrì dáadáa sọ́dọ̀ lèmi ni máa ń jà bí yẹn bá délé ọ wà dáadáa bí yẹn bá darí délé kódà àti ti ṣe kótó láàyè. Aleykum salaam wa rahmatulah. Aleykum ọ̀kẹ́ wọ́n ní ọbẹ̀ pa Ismail adékọ̀pá ìyẹn nàbí ìlànà ìmọ̀ràn ọ̀hìnmá rẹ̀ sàlátọ̀ sàrà ǹjẹ́ lójú àlá ni àbí lójú ayé lójú àlá ni bẹ́ẹ̀ dẹ̀ ni ru'yal anbiya wahyi aládọ́báwá aládọ́dọ̀ àwọn ànábì ọlọ́run yìí bí sí tọ̀dọ̀ bá dẹ̀ dà ẹ̀ fẹ́ mọ̀ ń rí lójú rẹ̀ lọ àmì àzùbàṣù pé mò ń dúkù rẹ lójú rẹ. adẹ̀sọ́ fún wa mo mọ̀ pé àgbọ̀yé tiwa ti lọ sókè kọjá pé àmà nínàbí láì bá ọ̀nì lálẹ́ sọlá tó sọlá yìí kọjú ọmọ mu. àwọn àgbà fọlọ́ pé tọ́ bí fún mi lọ́mọ màá pa á fún ẹ. kí ni wàá láǹfààní lórí ìgbẹ́ ọmọ yẹn. ọ̀wọ́ ayé kọ́ sọ bẹ́ẹ̀. ọlọ́run lọ pa aláṣẹ pé kò ṣe bẹ́ẹ̀. mo rò bó ti ń sìn pẹ̀lú ohun tó ní lójú rẹ̀ yẹn. ṣùgbọ́n àwa tó du àbí òdu àmàdà wa lálẹ́ lórí ilé ọ̀gá sọ̀rọ̀ jẹ́ ẹ̀ ó ti gbé débẹ̀ ọmọ fáwọn kẹ́sì ó du kò dú lọ rí ọlọ́mọ yọ ọdún tí wọ́n fi yanjú rẹ̀. àbí ilé yóò ti wá sí lónìí látàárọ̀ dalẹ̀ kó dú. ọba dọ̀là wa ìdédé mẹ́lẹ́ làwọn àkejì ọlọ́ọ̀tò orí fẹ́ sí. ó dú yóò lóbi tó àwọn àti wọ́n padà sọ sí ẹni ọdún ọdún kò dùn. nígbà tí o ti àbájọ rẹ̀ fẹ́ rí odò àbí òdì. ìbágbó lọ padà dùn kí ló wá ní pípẹ́ mu wa. ẹ ó ti tu ẹ ọ̀bẹ sákìrì ń hàn ojú ó gbé síbẹ̀ báyìí ọ̀kẹ́jọ fẹ́ lórí ọ̀bẹ lòkú sákìrì gbogbo pípẹ́ mu dàkúrà wa ni. hali lọ́rùn kà àbádànà ni hàn náà sọlọ́n sọ pé àdẹni ọlọ́run tá a bá mọ̀ nípa ilé yẹn tó ń hàdí yẹn ti rí mi. Thank you. ẹ̀rí wọ́n ní ẹni tí ó máa rajọ ahlu ṣùgbọ́n ìwà rẹ̀ kọ̀ọ̀kan mọ́ ahlu tí ìyẹn lè sọ fún pé wọ́n kó fi lọ́kọ̀tọ̀ wọlé ẹ̀ bá sọ ẹgbẹ́ kejì náà ní ẹlẹ́hà tó bojú tó ṣe pé ìṣe tó ń ṣe ọjọ́ tàwọn ẹni tó bójú sí ẹ lè sọ pé yóò ṣe láti wá àti fún mi a máa bá a sọ̀rọ̀ ni nítorí pé lèèyàn ìmúra ni o ìmúra lèyí darí yẹn o èyí tí ọba jẹ mọ́múra pé yẹn ti àdúgbò jẹ́ mùsùlùmí kan tí wàá ń ṣe bí ẹni tí ọgbà pa táwọn àtòrí ẹ̀sọ́ yà sọ pé ẹni mùsùlùmí a máa bá a sọ̀rọ̀ náà nígbà wọn náà ò múra rẹ̀ yìí yọ máa bú yẹn kankan yìí wọ́n máa bá sọ ẹ sì máa bẹ lọ́wọ́ náà tí o ti ti sẹ́bọ̀ máa sẹ́bọ̀ náà tó ẹ ti wá sí ilé kó tó bá gbé ẹ̀kọ́ kíkó tó dé torí kọ́ sáfúrí ní ibi ìhun o tọ́bi òkú lórí rẹ̀ náà rí ẹsẹ̀ rí ẹ má ní kọ́ fáwọn ìbọn ìbọn wa tó kò tó lẹ̀ ìbọn wa ti tó ọ̀yà àríkò sọ̀rọ̀ àpò. tọ́ba ti pẹ́rẹ́ tán tóbi yé tọ́ba ti pẹ́rẹ́ tán ọ̀wá parun gbòógì kaná rẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله